Naam. Kọ́tẹ̀tì wà náà. Kọ́tẹ̀tì kọ́tẹ̀tì. jazakumullahu khairan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. síwájú kí a tó béèrè béèrè um, gẹ́gẹ́ bí ìkúnlọ́wọ́ tí a béèrè fún ní last week alhamdulilayi kọ́lọ́n kó san gbogbo wa ní ẹ̀san rẹ̀. àwọn míì ti tún pile up inú àwọn tó pile up náà ni ìkan nínú àwọn ọmọ ẹ̀yà wa tí ọkọ ẹ̀ jáde láyé wọ́n dìjọ sùn náà ni mọ̀ ńgbà tó fi taago kan nǹkan náà dé ọlọ́ọ̀ni kọ́lọ́jọ́ ó dé òun náà ló dẹ̀ jẹ́ breadwinner mo mí pé obìnrin torí pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ ó dẹ̀ ń struggle but nínú àánú ọlọ́run ọlọ́run ní kó tán àwọn ọmọ ló kúnlẹ̀ yìí wọ́n ní ká wá bọ́wọ́ la yìí fẹ́ ràn lọ́wọ́ àkọ́kọ́ nìyẹn èmi náà tún wà eléyìí tí ọmọ tí ó kán lẹ́sẹ̀ ìyẹn fifty thousand lọ́lọ́run ní a rí ní inú tí wọ́n fẹ́ gbà iṣẹ́ yẹn ń lọ but bóò ni ò ṣe ní takú ṣe wọn pé gbogbo ọ̀rọ̀ à ń tọ́jú lọ mọ́gùn báyìí wá lọ mọ́wá báyìí wá lọ mọ́wó báyìí wá so wọ́n wá ní ká rọra wa ọ̀láhì gbogbo wa náà la mọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń bó ṣe ń ta oníkálukú lẹ́sẹ̀ ṣùgbọ́n gbogbo bó ṣe rí náà ọlọ́run bò ní akáwọ́rọ̀. ó ti di ṣíṣe fún wa náà nìyẹn so wọ́n ní ká appeal sí wa wípé kájọ nínú ìtọ́lọ́mùbá subhanahu wa ta'ala ṣe fẹ́ nìkọ̀ọ̀kan reasonable amount of money tí yóò lè ṣe é pín fáwọn ẹni yìí torí ẹni tí nira bá mú débi pé ó fi ké síta igbe yẹn gan tó ké yẹn ìnira kan ni ara ní ni ṣùgbọ́n ó wá bẹ̀rẹ̀ sí ní kígbe pé tó ẹ mí igbe yẹn tó ké yẹn náà ìnira kan ni torí gbogbo wa náà àìmọye ẹni tára ni ṣùgbọ́n ọlọ́run bò tí ì fi tiẹ̀ síbi pé kó bẹ̀rẹ̀ gbé ó sì ń tẹ̀ ó sì ń tẹ̀ mọ́ra so ẹ dákun gbàjáde yìí gbogbo aná la ní a lot of folders a lot of fáìlì gbàjáde lọ́dọ̀ ọlọ́run ọba ẹ dákun ẹ jẹ́ àfẹ́lẹ́ ìmọ̀jẹ sọ́dọ̀ ọlọ́run láti jẹ́ pé ìmọ̀jẹ tí mo sọ yẹn ṣá mọ́ ẹ àfi káfi ṣe àgàsọ̀ ṣé yorùbá yóò tún máa le jù ẹ káfi kínní yẹn mọ̀jẹ káfi ṣàgàsọ̀ sọ́dọ̀ ọlọ́run ṣe ṣàǹgbọ́ ṣé mò ń kọ́nẹ́tì yín dídé pé mo ti sọ yorùbá tó tóbi mi gbọ́ yorùbá o so ẹjẹ́ á fi ṣe àtẹ̀gùn ìyẹn ń kọ́ ìyẹn náà tó clear alhamdulilayi jazakumullahu khaira ẹjẹ́ á fi ṣàtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run ìbéèrè àkọ́kọ́ nìyí tá a béèrè nísìn kádàkùn kájọ ká sáré dá wa lóhùn ta ni ó gbà wájú nínú ẹni tí ó fún wa lówó owó gidi yẹn dákun kò ní tán lọ́wọ́ yín kò ní tán dì yín tó kò ní tán lápò yín àṣírí oníkálukú ò ní tú o ọlọ́run ó bò wá ní àṣírí láyé àti lálùkìyàmọ̀ ọ̀rẹ́ mi kan fi owó kan gún mi lọ́wọ́ ẹ fi ọgbọ́n àgbà ẹ fi rẹ́ mi jẹ ni. ẹ má bínú màá máa dọ́gbọ́n jẹ́ o so wọ́n fún mi ní one thousand ibi tá à ń lọ interferic at least ẹ jẹ́ àwò pé three hundred thousand wàláyé kéré ni kọ́lọ́n wá fi àìmọye iye millions ẹ̀ kó fi rọ́pò fún ẹnì kọ̀ọ̀kan ẹ dákun ta ni ó ẹ bá wa mú níbi tọ́lọ́run tọ́jú lọ́dọ̀ ọlọ́ni man yukridu Allah qardan hasana tani ó yá ọlọ́wọ́n ọba lówó request ọlọ́wọ́n ọba ní. naam ẹ dákun ẹ má jẹ́ apẹ́ o ṣé kí n máa dákọ̀ wá ni àbí kí n máa bọ̀ fi sabilillah. Um, ẹ pè mí pé kí n wá ẹ kàn sọ sí mi létí mi ní announce ṣé kí n máa bọ̀ ní sà bọ̀dá mi tó fi ẹ̀yìn ti òpó òpó yẹn mo bẹ̀rẹ̀ iṣẹ́ rí látọ̀dọ̀ yín ọyìn mo bẹ̀rẹ̀ ẹ̀yìn náà wà nù wọn but mo ń bọ̀ ẹ má bínú ó gbà bẹ́ẹ̀ ni o jazakumullahu khaira. mi ní fún yín jẹ o. ah o ṣe ọmọ ẹ jíṣẹ́ o jazakumullahu khaira. Naam. Naam. Jazakumullahu khaira. Ọlọ́run san ilé sáré. Naam. Ok. Mo ń bọ̀ ẹ máa kà á ọ̀rẹ́ mi yóò fẹ́ kí n sọ̀rọ̀ jazakumullahu khaira tó ọlọ́run gbà ọlọ́run fún àlùbáríkà sí ẹjọ́ account number tó bá a lè má mú owó dání èló ni wọ́n fẹ́ fún wa ọ̀ya náà torí àsìkò ẹjọ́ ọmọ ní ọmọ ní pálí yẹn ọmọ nípa alifisẹ́ bíi láì ẹ bá mi go round ẹ jọ ẹ ti dọ̀hún yẹn ẹ ti dé àbíkọ́ tún wá ní ẹ jọ ẹni tó bá ní the account number kó wá rí wa ọlọ́run ó san wá ní ẹ̀sán rí ẹ kọ́ wa ẹni tó bá ní the account number ẹ jọ ẹ wá rí wa ní ẹ fi sabilillah so alifisi account number yìí zero one six two zero four four five oh four ẹ dákun ẹ wá gbà á GT Bank ẹ dákun ẹ wá gbà á ọlọ́run ó san wá lẹ́sàn-án rí o naam so jazakumullahu khaira ẹ ṣe zero one mhm. mi rí mọ́ ẹ pé fún un. so Abu Khadija ẹ jọ so ẹ dákun ẹ dákun ẹ ẹni tí ó bá fẹ́ rí wa kó wá rí wa ọlọ́run sọ wá lẹ́sàn-án rẹ̀. ok now àwọn tá níbẹ̀rẹ̀ one two three four. Okay, five. Okay. Six. Seven, eight. Nine. Ten. Bó ti yẹ pé kò sásìkò. Eleven. Eleven. Twelve. Tọ́lọ̀ ń bá ní kó débẹ̀. Thirteen. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ya sheikh. Ya sheikh. ìbéèrè mẹ́ta ni mo fẹ́ béèrè sa mo ṣàkíyèsí pé ìgbà tí ẹ mẹ́ńsọ̀n ẹrú ọlọ́run ọba tí wọ́n kírun níwájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí àtúnṣe yẹn fi wá yẹn mo rí i pé mo fẹ́ béèrè pé ẹni yẹn ó gba òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó gbà gbọ́ ó gba ó gba mùsùlùmí ni ó gba ànábì gbọ́ sallallahu alaihi wasallam ó dẹ̀ ó bá lo ìsẹ̀mí now mo ní pé ọba lògbà ọba usually ah, ah, ẹ sọ pé rọdí ala anihu. a ah, rọdí ala anihu. na. rọdí ala anihu mo sọ bóyá aida yé mi ok èmi ni mi ò gbọ́. wọ́n lọ gbọ́ rọdí ala ẹ wá tún wá pé ẹrú ọlọ́run ọba kan. ẹ sọ pé ìkan nínú àwọn sàábé ànábì. gbogbo àwọn sàábé òjíṣẹ́ náà sàásánà àwọn ẹrú ọlọ́run bá kan ni wọ́n. àwọn gan wọn ṣáájú sí nínú ẹrú ọlọ́run bá. Jazakumullahu khairan. kí kókó sàn kókó ẹsẹ̀ kó kanra wọn ṣé kó dojú kọra wọn ni àbí kó kanra wọn sà torí mo wò pé kò sí bí yàn ṣe fẹ́ dúró tí kókó ẹsẹ̀ á fi kanra wọn. kán dojú kọra wọn kí ó pẹ́kípẹ́kí. Ok. Uh then obìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan oṣù. ìgbà wo ló máa mọ. alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìgbà wo ló máa mọ ìgbà tó ń fi máa ń ṣe for long ṣé month ni àbí years tí ó fi mọ̀ pé ọjọ́ mẹ́ta àbí ọjọ́ márùn-ún ló ń fi máa ń ṣe. bàtọ́ bá ti ṣe bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta yóò mọ àládà rẹ̀. ok jazakumullahu khair. one slot. salamu aleykum. wa aleykum salaam salaam. ọlọ́run ẹgbẹ́ fún wa lórí. àmì lórí dáadáa tí wọ́n náà. question mi lórí ọ̀rọ̀ wíwé òkú. wíwé òkú. wíwé òkú pẹ̀lú aṣọ so ó kọ́mọ̀ ní ayé òde òní pé kán wọ aṣọ fún òkú kò sẹ́rì fún ìwé láwà ní kò sẹ́rì fún kò sẹ́rì fún. Ah, so but gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ so aṣọ méjì náà lẹ́tí. bẹ́ẹ̀ni atọkùnrin atọkùnrin. bọ òkú tó ti kú tí wọ́n ṣe fún ìgbà tó jẹ́ pé bídíà àdádálẹ̀ ní àárín àwọn èèyàn wa kí nìkan tí ó máa ṣẹlẹ̀. èsì tó kàn bẹ̀ bọ̀dẹ́ tó bá mà kọ́ máa fún òun lẹ́kùn tó jáde láyé báyìí ní kẹsì ṣe àìbá àkọ́yàwó àkọ́mọ àkọ́ àwọn èèyàn tí wọ́n súnmọ́ wa àyíbá mọ̀tọ́ bá ṣẹlẹ̀ wọ́n mọ̀ wípé nítorí yẹ káwọn ṣe nì táwọn kan bá dẹ̀ fẹ́ ṣe nítorí yẹ apá sí wọ́n lè bá wọn fà á. salaamaleykum. wa aleykum salaam. ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè méjì kan ìbéèrè àkọ́kọ́ ni nígbà tí ẹ bá sọ lórí ìwẹ̀ jánábà náà àti ìwẹ̀ jímọ̀ tí ẹ sọ fún wa pé ọ̀gọ̀rọ̀ àwọn apá sọ pé èèyàn lè wẹ̀ ìwẹ̀ kan hmm. fún méjèèjì ẹ jẹ́ sá bí àwa tí ajọ́mọlé pé bá ti gbọ́ yé pé ìkan jẹ́ ọ̀ranyàn ìkan jẹ̀jẹ́ bíi pé kò ń sọ̀rọ̀ yàn. ọ̀ràn yẹn ni ìwẹ̀ jímọ̀ náà ọ̀ràn yẹn ni torí tó yìí ṣẹ́ náà sàlám sọ̀nù ó ní ìwẹ̀ jimá sallallahu alaihi wasallam ọ̀ràn àyàn ni fún gbogbo ẹni tó bá ti bàlágà tó sọ nìyẹn ọ̀ràn àyàn ni ìwẹ̀ jimá náà but kìí ṣe pé ó túmọ̀ sí pé ẹni tí ò bá wẹ̀ kìí ṣe condition ni fún jimá but ìwẹ̀ ọjọ́ jimá ọ̀ràn àyàn ni fún gbogbo mùsùlùmí fẹ́ni tí ó wá dára méjèèjì náà tí ò gbọ́yé dáadáa. tó kọ wẹ̀wẹ̀ jimá. tó wẹ̀wẹ̀ jimá. ẹ tí ò wẹ̀ jẹ́nàbà. ẹ kò wẹ̀ kò rí wẹ̀wẹ̀. ṣé o máa nírun. kò nírun torí kèsè jẹ́nàbà ló wẹ̀. láti sọ̀rọ̀ tó fi ń dájú ni pé kéèyàn wẹ̀ kéèyàn wẹ̀ lẹ́ẹ̀mejì. bẹ́ẹ̀ nǹkan wẹ̀ méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀. kó wẹ̀ méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀. ok. ìbéèrè lẹ́ẹ̀kejì sà. nínú ọ̀rọ̀ tí ẹ sọ pé bóyá ẹnìkan ń ṣe nǹkan oṣù pé bóyá ọkọ ẹ lè bá ṣeré o ti pé kó sùn tán. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yẹn ó wà lára àwọn tí wọ́n fi ń dá wàhálà alẹ́ ní táìmù Ramadan nínú títí tá à ń gbọ́ káàkiri. kí ló ń fa wàhálà rẹ̀. kí wọ́n sọ pé ara àwọn nǹkan tí wọ́n fi ń pọ̀ ti sọ̀yí Buhari àti Muslim nìyẹn. ok pé nígbà tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ọ̀sán tó lè fọ́ ti Buhari àti Muslim kì í ṣe ọpọlọ là ń fi àkọọ́lẹ̀ ni. nítorí àwọn tún sí the same thing pé wíwọlé ẹ wíbàṣẹrẹ yẹn pé wíwọlé tọ ni wọ́n tún sí. ẹ àìmọ̀kan ni àti pé tárùn bá ti wà lọ́kàn. gbọ́ ní ẹ ìsọkúsọ ni ó máa tẹ̀lé ìríkúrí ni ó máa ṣẹlẹ̀. ẹ̀jẹ̀ bá a ṣàlàyé ibẹ̀ káwọn èèyàn lè kátúlẹ̀ lágbàdo. ẹni tí ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù. nǹkan oṣù tí ń ṣe kò túmọ̀ sí pé wọn ò lè ara wọn wọ́n lè romance ara wọn ògóńgó rẹ̀ ó lè sùn lé but yóò da bo ibi tí ẹ̀jẹ̀ ti ń jáde nígbà tó bá yẹ pé yóò da bo ibi ti ń jáde kó má bàa stain ṣé ó lè wọlé tán ni asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum asalaam tala. wa jazakumullahu khairan. wa antum fi jazakumullahu khairan jaza. ní ìgbà tí ẹ ń ṣàlàyé ọ̀rọ̀ nípa orígun mẹ́tẹ̀ẹ̀ta pé sólùsù um, sólùsù mẹ́tẹ̀ẹ̀ta rúkú àti foríkalẹ̀ mo observe pé ẹ ń sábà lé emphasis lórí pé tába ti wà lórí ìdúró a máa ma wo ibi tí a fẹ́ forí kan. ká má bàa máa wo ìwòyìn ká ṣètá ni má máa jí nínú wa question tí mo fẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀ ni pé àwọn kan èmi ò mọ how authentic is it a máa sọ pé wíwo lẹ́yìn sí pé àdìs tó wá fún pé kò àdìs tó wá fún wíwo lẹ́sẹ̀ wọ́n máa sọ pé ó wí kàbí bákan àmọ́ èmi a máa sọ pé ọ̀kan nìkan wò ah, rárá ibi téèyàn ó ṣe sùjádà sí ni kó wà. àdìsí kan wà nínú sọyé Bùkárì. tó ṣe pé táwọn sọ̀rọ̀ bá tán bá dúró báyìí tán bá wà lẹ́yìn ànábì àwọn máa wo báyìí débi pé àwọn máa rí irun gbọ̀n ẹ̀ àwọn máa ń fi àdìsí yẹn ṣe ẹ̀rí pé òun ni a gbọ́dọ̀ wọn kò báwo la ṣe lè kọ́ ọ̀pọ̀ rẹ̀ àti. bí wọ́n ṣe combine méjèèjì pàtàkì ṣùgbọ́n wọ́n ń kọ́ ìran ni láti fi kọ́ wa nípìlẹ̀ wọ́n máa ń ṣe báyẹn kó tó pa wọ́n láṣẹ ntí wọ́n ní ntí kẹ́ ẹ máa ṣe wọ́n ń kọ́ ni pé bó o ló ṣe ṣe o láti fi capture gbogbo bó ṣe ń ṣe tí ó fìdí wípé wọn ó fún àwa nírò masalan ibi tó ga ló ti kírun torí kí wọ́n ká fi rí dáadáa káwọn sàbí ó fi rí dáadáa but wọn ò gbé àkàwọ́ kírun níbi tó ga nísìn ẹ̀ so but ǹjẹ́ pé ó kírun níbi tó ga yẹn kò parẹ́ torí pé ó sọ pàtó ó ní mo ṣe léyìí nítorí kẹ́ ẹ lè bá a rí bí mò ń ṣe ń kírun kẹ́ ẹ ti fi irun tèmi ṣe àríkọ́ṣe bẹ́ẹ̀ ṣe kírun so gbogbo tí wọ́n ń ṣe ń gbà yìí wọ́n ń ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀ ni ẹ̀ débi pé tó bá wọ tọ́lẹ̀tì gan ẹlòmínú wọn lọ wọn gòkè lọ yóò lọ wò bó ṣe ń ṣe nínú tọ́lẹ̀tì Abdullahi ibn Umar radiyallahu anhu ó ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ mi sọ pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí torí pé ní tí wọ́n ń lé ni pé àní àfẹ́ kí ìṣesí tiwọ́ yapa sí tiẹ̀. wọ́n fi ń wo ní orí irun. bẹ́ẹ̀ni but àṣẹ tọpa wa ni pé a máa wo ibi tí. kọ́jà bá kún un lọ́kọ̀ ẹ̀. náà tó fi ṣáà kún un. salaamu aleykum wa rahmatulahi. wa aleykum salaam. jazakumullahu khairan. wa aleykum salaam. ọ̀rọ̀ kan máa ń ọ̀rọ̀ kan kàn fún sinmi lẹ́nu jẹ́ yìí um, ní orí Facebook ni o. àwọn obìnrin kan wọ́n máa ń bí àwọn ọmọ kan tó yẹ pé kò máa ń jọ èèyàn bí ebi last week obìnrin kan bí ọmọkùnrin dàbí ó dàbí ọ̀pọ̀lọ́ báyìí and a week after that ní north bí a one state ṣá ní north eh, kẹ́tẹ́kẹ́tẹ́ kan bí ọmọ ó jọ half èèyàn ó jọ half kẹ́tẹ́kẹ́tẹ́ so um, tí mò ń rò lélẹ̀ ṣé irú ọmọ bẹ́ẹ̀ ṣé alọ́ọ̀lẹ́kà máa pa ẹ̀mí wọ́n ní irú ọmọ bẹ́ẹ̀ ṣé ó lè jẹ́ kí irú ọmọ bẹ́ẹ̀ kó máa kọ́ filẹ̀ kó máa líìfù lọ àbí kí ni Islam sọ lórí ẹ̀. yóò líìfù náà ni àsìkò tí wọ́n bá máa ní ó pè padà yóò pè padà. ok nineteen seventy seven obìnrin bí òkúta. ó lóyún oṣù mẹ́sàn-án ìgbà tí ó bímọ òkúta ló bí sọ kí ló fẹ́ sọ sí. ṣé wọ́n á gbé láàrin àwọn èèyàn ni àbí. kí ni yẹn. ṣé irú creature bẹ́ẹ̀ yẹn lè gbé láàrin àwọn èèyàn ni. ṣé creature máa yẹn wọn ìsáàbà pẹ́ in Israel wọn ìsáàbà pẹ́ kì í pẹ́ tí wọ́n fi ń kú ọba rẹ̀dà fẹ́ ó fi pòwe fún wa ni ọ̀gọ̀rọ̀ àwọn ìpẹ́ tí wọ́n fi ń kú ọpẹ́ tán kò bó oṣù méjì mẹ́ta yòókù. Ah. torí mo rántí a ṣì wà ní a level sígbà yẹn <laughs> eh, biology teacher tó ní gbogbo nǹkan ni wọ́n gbọ́dọ̀ explain true science ìṣe la camp ẹ̀ sílẹ̀ ẹlẹ́ báyìí wípé ọ ṣàlàyé fún wa béèyàn sì tó lóyún ṣe ń bí òkúta kí ni tó ṣẹlẹ̀ kò rẹ́rìí mú wa gbogbo argument tó fẹ́ mú wa bó ṣe mú wa náà ní faith àgbẹ̀gbẹ̀ ó rí mú wa ó rí mú wa àwa tá a jẹ́ muslim student tá a wà ní science kínní àti àti other group gbogbo wa ẹnu kò lórí ẹ̀yìn wípé ọ̀gá ọ̀ ń ṣàlàyé bí àtọ̀ ń ṣe ń di òkúta o kò rọrọ̀ mú wa. <laughs> òkúta ló bí ó di òkúta òkúta yẹn ó rí kóńdó báyìí bí à bíi ìtẹ́ wọn ń pè ní bi so kì ṣe gbogbo nǹkan ni science explain. sàwọn alekun wa rahmatulah wa alekun sara ntala. ọlọ́run jẹ́ ká gbádùn mi pẹ́ lórí dáadáa. ẹ dákun ìbéèrè tèmi ni wọ́n gbẹ́ mi wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yọ kékeré sísàlẹ̀ wọ́n gbẹ́ mi wọ́n yọ kọ̀rọ̀ sẹ́gbẹ́ èwo ló tọ́ súnà bẹ́ẹ̀ sà. méjèèjì ló wà bọ̀tẹ́ tí ó lọ́lá tí súnà mú wa òní tẹ̀gbẹ́yìn. lásàkùn láàárọ̀. bẹ́ẹ̀ òní láàárọ̀ àwọn oníṣẹ́ láàárọ̀ náà asalaamualeykum. wa alaykum salaam. wa rahmatulahi wa barakatuh. bá a sọ yín lẹ́sàn-án dáadáa. àmì àtẹ̀yìn náà. Um, ìbéèrè méjì àkọ́kọ́ mi ó ní àsopọ̀ nígbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lọ ẹ̀ sọ̀rọ̀ pa pé tí obìnrin bá ṣe nǹkan oṣù tí ọjọ́ bá lé sí àádá ẹ̀ á bẹ̀rẹ̀ sí máa kírun. àsìkò tó tó mọ̀ yẹn tó jẹ́ àádá rẹ̀ yẹn tó bá ti pé yóò wẹ̀ yóò máa kírun rẹ̀. cases máa ń ṣẹlẹ̀ pé bóyá kóbìnrin ti mọ àádá ẹ̀ lágbèjú ìka ọjọ́ márùn-ún ó wá ṣe é ṣe bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ṣe é ṣe bóyá bí ẹ̀kan lọ́dún kan àbí ẹ̀kan méjì kó lé ọjọ́ kan àbọ́jọ́ méjì kí ni yóò ṣe pẹ̀lú àwọn ọjọ́ tó lé yẹn. kó wò ó ṣé ẹ̀jẹ̀ yẹn ṣó rí bíi ti nǹkan oṣù tó bá rí bíi nǹkan oṣù kó kà kún nǹkan oṣù ṣùgbọ́n tí ó bá rí bíi nǹkan oṣù kó má fìyẹn ṣe ẹ̀rí láti má mú ìbádà wá now ní àfikún. torí most cases nígbà míì yóò ti kọ́kọ́ rí gbígbẹ bọ́bá yóò àmọ́ rí fẹ́sífẹ́sí tọ́ba yẹ kó ti rí gbígbẹ kó tó máa rí fẹ́sífẹ́sí kọ́mọ wọ̀rì kọ́mọ kírun rẹ̀ kọ́wẹ̀ kọ́mọ kírun rẹ̀ lọ ṣùgbọ́n tọ́ba yẹ pé kò tí ì rí gbígbẹ tí fẹ́sífẹ́sí yẹn fi ń wá ara nǹkan oṣù náà ni kó kókó rárú. naam ní àfikún lórí ìyẹn náà ẹni tó bá yẹ kó bóyá bíi menstrual circle ó jẹ́ bí abi twenty eight days lápèjúwe. naam so ó mìíràn pé bóyá mostly ẹ̀ẹ̀kan lóṣù la máa ṣe nǹkan oṣù. bẹ́ẹ̀ni kó wá ṣẹlẹ̀ pé bóyá. sọ̀rọ̀ bí ọ̀rọ̀ oṣù náà ni oṣù twenty nine bọ̀tẹ̀ kọ̀ọ̀kan máa ń gbé thirty. so kó wá ṣẹlẹ̀ pé bóyá bóyá lé nínú ọdún kan náà kó rí nǹkan oṣù lẹ́ẹ̀mejì nínú oṣù kan ṣé àáka èyí tó dẹ̀ pé ọjọ́ tó fi ṣe tẹ́lẹ̀ kejì yẹn náà dèédé ọjọ́ tó máa fi ń ṣe tó jẹ́ àádà yìí náà ni. yọ chẹkẹ tó bá chẹkẹ tó bá chẹkì ẹ̀jẹ̀ yẹn torí most cases tó máa ń fa stress tàbí ìṣẹ̀lẹ̀ kan lè fẹ́ ṣẹlẹ̀ sí ni wọ́n fi ní kó wo ẹ̀jẹ̀ yẹn torí Eje nǹkan oṣù òjíṣẹ́ ńlá ní maruf ntóbìnrin mà ní ní kọ́lọ̀ rẹ̀ àti ní òórùn tó rí bẹ́ẹ̀ bó ṣe wá kó ṣe ní nǹkan oṣù ṣùgbọ́n tí èyí bá ṣe bẹ́ẹ̀ kó jẹ́ kó disturb òun kó bá ẹ̀sìn rẹ̀ lọ. now lastly sir. Nah. Uh, from practice. àwọn obìnrin máa ní ó rọrùn kí omi kó dé sàlẹ̀ orí nígbà tí wọ́n bá dirun ju tó bá tù lọ wọ́n find it easy láti tó bá da omi sórí kó. ọ̀rọ̀ wọn lọ́rùn ni <laughs> bó ti ṣe ṣẹ̀ríà. tí wọ́n bá ṣe nǹkan oṣù tí wọ́n bá ti parí nǹkan oṣù súnà ní kí wọ́n ọ̀rọ̀ òjíṣẹ́ náà sáà ní kí wọ́n túrun but fún jẹ́nẹ́bà àti gbogbo àwọn yòókù ẹ̀ẹ́ ìyẹn wà òkè. Okay but nǹkan oṣù tàbí bíi nifas wọ́n tó. ó <laughs> rọ̀ wá lọ́rùn gan kí wọ́n. <laughs> jazakum allah khairan sa. wọ́n ti fi jazakum allah ti fi jazakum. naam wọ́n bèrè wípé. wọ́n làwọn béèrè kan ní ìbéèrè tó kọjá lórí àwọn ṣùgbọ́n àwọn ò gbọ́ ìdáhùn yín dáadáa um, ok wọ́n ní ìròyìnrò yìí máa ń bá wọn lórí irun so wọ́n ní àwọn á béèrè pé kí ló yẹ káwọn ò ṣe wọ́n lè ó dà ń pẹ́ ṣe àlàyé kan lórí ẹ̀ pé àwọn ò understand the yìí. tọ́ba ti ṣe takbiratul ihram kó ṣe alámọ̀ yìí ni a'udhu bika minal khinzab tòró jíṣẹ́ lásán àṣà ni àṣetá nìkan ni ló máa ń fà. Allahumma inni a'udhu bika min al-khinzab Allahumma inni a'udhu bika min al-khinzab kọ́mọ kọ́mọ bá mi lọ inṣàlá kò ní ṣe inṣàlá. اللهم إني أعوذ بك من, من الخنزب نعم جزاكم الله نعم ẹni ìbéèrè whenever my husband feels for intimacy, hmm, he would always hold himself till he goes out and have a nice time with a girlfriend. Hmm. Which no. a girlfriend which uh, don't use the word don't use inappropriate word You cannot say a man has a fine time, or is it nice time you said? For iniquity. No. He went out to destroy himself instead of being with his wife and having the reward. Because the Prophet said, when you meet your wife, you have rewards. That's what the Prophet ﷺ said. The companions were surprised. They asked him, ah, we enjoy and you still have reward? He said, if you had used it for, if you had used it inappropriately, what will you have incurred? They said sin, of course. He said, okay, the opposite of sin is what? Is reward. So, a sinful act you don't say having a nice time. No. He went out to destroy himself. Yes. He will he will he, he will, he, he <laughs> will restrain himself from hitting halal and uh, he now go out to subhanallah to embark on the path of hellfire because Allah subhanahu wa ta'ala says Allah has never said that we should not commit zina. He said, no, we should not even go near it. لا تقربوا zina. Don't go near it. Because if you go near it, you will commit it. Allah says, it is a monstrous act. It's fahisha. It is an is iniquity. Wasa'at is a part of destruction. when you do zina, tawbah from zina is very difficult. That is why Allah subhanahu wa ta'ala doesn't want us to go near it. Through so many means. God will Basar. Lower your gaze. Don't just look at a foreign woman, a woman who is not your legal wife, anyhow. You have to lower your gaze. In everything you do there is no means of checking yourself against zina like lowering the gate because the eyes are the key to the in to the mind when you see your mind will think of so many things and in the process you know shaitan will put you make you audacious to embark on falsehood or when you don't see it your, the extent to which you will fantasize will be highly limited. Now, now um, another question: uh, How long can a woman be under her husband's punishment not to have um, intimacy with her? Hijrah from the wife when you want to discipline her is always within the household. You sleep together, you do everything together if you can restrain it. You're restraining yourself is for the sake of Allah in order to correct her constructively. You are feeling it yourself, but you want to train her, you want to discipline her. That is, if that is useful. If it is not useful, that is when you can now use the cane. If the cane will be useful also. Or if it shows a woman that before even you use the cane, she's already start kung fu fight with you, you have to be very cautious. That's a that's a no, that's not a normal situation. So hijrah is not leaving the household itself, nor leaving the bed. It is leaving the mating, the intimacy. But you still be together. You will eat together. But in that process of abstention, you will be admonishing her. It is not proper to abandon your wife and say you want you are doing hijrah to discipline her. La, Islam has never allowed that. You be together, you eat together, you sleep together on the same bed. When it is a town, if it is you have more than one wife, but you restrain yourself from doing it because you want to discipline her for a very important thing. Yes, which is charity. That is the one the husband will be rewarded for that restraint, for embarking on that act. And not even only that, Allah will use it as a means of correcting the wife too. Because you are using halal means to discipline her. But if you now use your own crooked up method, Allah has no hand in it instead of solving problem, it will aggravate it. That is. For, for how long, sir? Now. For how long? For how long? Yes. As long as it is, uh, it is useful. It is useful because the Prophet ﷺ left for 20, 29 days. He withdrew from them for 29 days. Uh, then he came back after 29. And <laughs> our mother, Radiallahu Anna Aisha, was saying, but you say you spend a month. Prophet <laughs> said, yes. The lunar month is 29 days. Even I asked him that, but you say you are spending a month. doesn't mean that she was not feeling it. She was feeling it, but that's the woman for you. She, she wants to you know, to make you feel that I don't care. Oh Allah, she cares. I'm merely saying that itself means she cares. So, and it was effective. After that, the wives of the Prophet ﷺ behaved, and the Prophet ﷺ, Allah subhanahu wa taala intervened. Ah. Now, um, what wọ́n you wípé ọkọ tí ó fẹ́ ránró lára ìyàwó rẹ̀. na ọfẹ mẹrú àbí ọfẹ kọlẹkọ. ọfẹ ránró ni. ọfẹ mẹrú. ẹ nítorí pé wọ́n ní ìbéèrè yẹn ni wípé ìyàwó bóyá fún ìdí kan ó kọ oorun fún ọkọ. ó kọ. ó kọ oorun fọkọ. ṣé ìdí tó fi kọ yẹn ṣé ìdí tó wà ṣẹ́rí yìí ni. ẹ níbí báyìí wọ́n ní àárẹ̀ ni. ta ló láàárẹ̀. obìnrin yẹn obìnrin yẹn láàárẹ̀ bẹ́ẹ̀ni àárẹ̀ ru èwo. wọn ò wọn ò expansate wọn kàn ní bóyá as a result of sickness but ọkọ demand. ọkọ tó demand tó dẹ̀ mọ̀ kọkun ìyàwó ńlá rẹ̀ kìí ṣe àárẹ̀ tó lè kọ oorun kìí ṣàárẹ̀ tó lè kọ oorun tí obìnrin bá ń bá fẹ́ káàárẹ̀ ara òun ó tètè yá. No kó tẹ ọkọ rẹ̀ lọ́rùn kó fi bẹ lọ́rùn ọba kọ lọ́rùn ó fi ṣe sábàbí kára òun ó yá even medically bó ni wọ́n wà kò fẹ́ẹ̀ sí immune booster total sex having sex with your wife is a, is is is an immune booster doctors confirm that wípé n tí máa mú kí àlàáfíà ó tètè wá sára bíi ká súnmọ́ kí lọ́kọláya kí wọ́n súnmọ́ ara wọn ò sí torí pé kí ni yóò tọ gbogbo ara kò dẹ̀ sí nǹkan míì tí tọ gbogbo ara bíi rẹ̀ ọba adẹ́dà ló ṣe bẹ́ẹ̀ so tọ́ba ní ó rẹ̀ òun just òun decide kò ní ráìtì. now the question now is ó ti ṣe bẹ́ẹ̀. ìyàwó ti ṣe bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀ ìyẹn ti kọjá lọ. ó kẹfẹ́ inú ẹ̀ lọ. now. nísìnyí òun ló wá ní hájà ọkọ náà wá ní rárá kò sáàyè. rárá ìyẹn náà rò rú ẹ. sórí tí wèrè bá sọ ọ lókùúta ìwọ náà wá lọ gbé yangi ọlọ́fọ́ lórí. ta ni wèrè tiẹ̀ pọ̀ nínú ẹ̀yin méjèèjì tiẹ̀ nì tí wèrè bá sọ ọ́ lókùúta ó yẹ ni. wèrè dẹ̀ pọ̀ ń ta ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà nínú aṣọ tí wọ́n dẹ̀ wọ́n look fine but they need it psychiatric attention nínú ìṣesí ìhùwàsí àti ìrorí wọn. so téèyàn bá ju nǹkan lù ẹ́ tó ń bá ń wò wípé á ó dùn ẹ̀. sọ fọlọ́n ọlọ́mọ tó ṣe díì pẹ̀lú ẹ̀ like instance asidik al-akbar rọdíàlá àná níwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀kan náà àwọn sàbí rọdíàlá àná ó gún un. Abubakar Siddiq radiyallahu anhu ó wò ó wò jíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ìgbà tó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó gbé Sayyidina Abubakar radiyallahu anhu òun náà wàá ṣe tiẹ̀ òjíṣẹ́ náà bínú à Abubakar ni ya Rasulullah orí tà kọ́kọ́ orí tẹ̀ kejì gbogbo ẹ̀ lórí òjíṣẹ́ náà níbẹ̀ ṣe tà kọ́kọ́ yẹn Jibril wá ó wá ó ń ó ń ó ó ń Abubakar Siddiq sori wọ o ṣe dá ta ló rán Jibril wá Allah subhanahu wa ta'ala ń bò ṣẹlẹ̀ kejì náà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n wá fẹ́ ṣe tiẹ̀ ṣètàn wa sọ̀kalẹ̀ ẹni sallallahu alayhi wa sallam ní a wa òfin táwọn èèyàn bá tá máa ṣe kékeré máa orí burúkú ni wọ́n wá fúnra wọn. èyí tó kéré jù níbẹ̀ ni wípé wọ́n fi ṣẹ́ẹ̀rẹ̀ wọn dì ní gbangba ajọ́ pé ń dàrí sí so circumstances bound you have to be very cautious pàápàá lórí lọ́kọláya ok tó bá fi ń dùn lóun fẹ́ fi rán ró tí èyí sojú ọ̀nà tí Islam gbé kalẹ̀ ṣé kọ́ ló ń ṣe ṣìnà. àwọn ojú ọ̀nà burúkú burúkú dẹ̀ ti pọ̀ nísìnyí tí wọ́n fi táwọn èèyàn fi tí wọ́n fi ń bí àbùkátà wọn tí ò dẹ̀ wà ókè. ayé ti dújára nídìí ìbàjẹ́ àti ti dáadáa but àti wá mú dáadáa má ṣe ìbàjẹ́ yẹn ó nídìí strong will tó pọ̀ gan tó jẹ́ pé àfi ẹni tí ọba adẹ́dà bá kó yọ torí pé la hawla wala quwwata illa billah so kó má ṣe bẹ́ẹ̀ kó tiẹ̀ kó kó fún un tán ni ní fífún tán tó jẹ́ pé òun gan ò ní dánwò wípé òun ó fi dùn mọ́ yọ́ máa dé rẹ̀ that's the best that's the best thing jazakumullahu khairan. wà á tún ṣe naam wọ́n ní obìnrin tí ó ti lọ́kọ rí. naam. ṣùgbọ́n wọ́n ti fira wọn lẹ̀ bẹ́ẹ̀ látara tọ́lák. na ó wá ló ṣe ó wá ní ọkọ mi ìbéèrè wa ni ó pé ṣé wọ́n máa ṣe wàlímà. wọ́n ṣe wàlímà ìyàwó ni ìyàwó ni ìbá àti pé seventy so ṣé bó ti fẹ́ yàwó ni sebólẹ̀ rí kó tó fẹ́ wọ́n ṣe wòlímà wọ́n súnmọ́ra wọn táwa ti ṣe ń súnmọ́ra wọn tán wọ́n ṣe wòlímà. ìbéèrè ni wípé ṣé ó tọ́ kí obìnrin mùsùlùmí kó lọ fún NYSC campaign nígbà tó jẹ́ wípé wọ́n ò ní kí wọ́n wọ àwọn hijab pépèpé tó ti yàtọ̀ sí jìlbáàbù tí máa bolẹ̀. tó bá press fún jìlbáàbù wọ́n jẹ́ kó wọ jàlùbá wọ́n ti ń jẹ́ àwọn ọ̀wọ̀ tí wọ́n bá press sórí ìdákẹ́yìn ìmọ̀ protest lórí ẹ̀tọ́ ẹni okun gbogbo wa láti ń ṣẹlẹ̀. ntẹ́yìn ò dé jìyà fún kí tọ́jọ́ níta bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. mo rántí ní táàmù tiwa àwọn ọmọ ìyàwó àti wọn fight fún wọ́n dẹ̀ tún wọ́n lẹ̀ ìgbà tí wọ́n rí i pé ó ń pọ̀ wọ́n design later uh, sister yóò wọ jalbaabu ẹ the only thing fi dá a wípé akínní ni wọ káàpù NYSC yóò wọ lórí khimari it àwọn ni wọn ò ní dúró yóò fa ariwo ṣùgbọ́n kó fariwo yẹn náà ló dá. NYSC excuse pé kóbìnrin wa bọ́ra rẹ̀ tí ó. wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó ń lo nìkọ́ọ̀b pẹ̀lú irun kíkí bóyá tí wọ́n fẹ́ béèrè ni pé nígbà tí ó bá fi orí kanlẹ̀ nígbà tí sọ wípé iwájú orí àti imú so ní tó wá bójú nì so ìbéèrè ni pé báwo ni ó ṣe ṣe títí ẹ̀ ṣé yóò yọ nìkọ́ọ̀b yẹn ni tí ó fi lè fi orí kanlẹ̀ àti imú ni àbí. yóò yọ nìkọ́ọ̀b ṣé ní gbangba. tó bá jẹ́ ta. tó bá jẹ́ ta náà tó wá jẹ́ pé ta ló wà tó máa yọ kì í ṣe dandan kò ní yọ yóò kí n lẹ tó bá wá jẹ́ pé àyè tó pamọ́ ni. tó jẹ́ pé inú ara kò ní ìdí nìkan. Now, wọ́n ní brother propose sí sister. Nah. Um, sister yẹn náà sì accept. Nah. So wọ́n látara bẹ́ẹ̀ brother yẹn wá wá fún sister yẹn lẹ́kùn mo rò pé owó. Nah wọ́n kọ́ sí ìwà yìí pé bóyá láti túbọ̀ tó láti túbọ̀ tó rọ ẹ̀mí ọmọbìnrin yẹn sí. náà wọ́n ní ṣùgbọ́n ìgbà tọ́rọ̀ dé ọ̀dọ̀ bàbá ọmọbìnrin òun ò tiẹ̀ gba proposal yẹn. so ìbéèrè wa ni ó pé ṣé brọ́dà yẹn lẹ́tọ́ àti gba ń tó fún ọmọbìnrin yẹn padà. ṣé kí ló fún. àdíyà. àdíyà ẹni tí ó bá fún yàn lẹ́bùn tó gbà padà bí ẹni tó bì í tó tún gbé jẹ ní nítorí ìṣẹ̀lẹ̀ àwọn àṣọ làwọn sọ. ìdákùnlọ ọ̀kẹ́ náà wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí female massage business bóyá àwọn spa tí wọ́n máa ń ṣe massaging. ṣé obìnrin ẹgbẹ́ wọn náà ni wọ́n massage. it's strictly for females. okay. yeah strictly for females but. Uh, spa yẹn ó máa ń débi wípé àwọn ibi tó jẹ́ aura fún obìnrin láàrin ara wọn ó súnmọ́ kí wọ́n rí. kì í ṣèyẹn nìkan yóò yóò dé lẹ́rù pé ọmọbìnrin yẹn yóò wà arose dé lẹ́rù orgasm. ìyẹn náà possible. ah wọ́n tẹ̀lé ni so nígbà tí masturbate so haramu dẹ̀ ọgbọ́dọ̀ ṣọ́ra fún ẹ ọkọ lè ṣe fún ìyàwó ẹ ìyàwó lè ṣe fọ́kọ. wọ́n nígbà tí anabi ní sọ́lá ó pé ká ká máa kí sàwọn ọmọ wa wọ́n ní dèdè bólá kì í sọ̀rọ̀ àwọn ní àbí ìbúlára wọn láti sílẹ̀. pẹ́kìn ẹ̀kẹ́. fọ́ ẹ̀rí ń gọ́sà forehead wẹ́n forehead ẹ̀kẹ́. jazakumullahu khair. imú. na wọ́n ní after ruku' during standing before sujud do we put our hands beside us or put our hands on our chest as we did while reciting the Quran? Beside our sideway, yes idris ok àti bẹ̀rẹ̀ ilé ìtẹ́lẹ̀ nípa obìnrin tó lò ní cob kó forí balẹ̀ náà wọ́n ní what about a sister who looks for ok sorry what about a sister who locks her hair into dreads should she losing it for ghusl menstruation ghusl haidọ. ẹni tí ó ṣe irun bíi dread dreadlock. Yeah. ok. so wọ́n ní sóun náà òun náà yẹn. a wọ́n ní. ó nù ó now wọ́n ní ṣé lódodo ni wípé ìwẹ̀ jẹ́ hadith. ọwọ́ ni tó bá wá rí bẹ́ẹ̀ fún obìnrin kọ́ tó sọ pé òun ò tiẹ̀ ní jáde kó nulẹ̀ lọ kí jímọ̀. ìwé ẹjọ́ yẹn mm. ọ̀ràn yẹn ni. tayim. because kí mùsùlùmí ọkàn kọ́ máa wẹ̀ kọ́ máa rùn pẹ̀lú òórùn kò sí lára Islam but at least ọjọ́ jímọ̀ ìrùn ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ọ̀ràn yẹn ni fún mùsùlùmí. Mm tóbìnrin tí ò jáde tó bá wẹ̀ yọ gbàládà rẹ̀. ìbéèrè ni pé ṣé wájìbù lé òun náà. òun náà òṣìṣẹ́ àṣìlá ní lórí ẹni pé ẹni tó bá ti bàlágà ó ní ìrun ọgbẹ́ ọjọ́ jímọ̀ ọ̀nà yẹn ni. ok now wọ́n wá extend ìbéèrè yẹn sí pé ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí ẹ̀jẹ̀ ìbímọ ṣé yóò wẹ̀ náà. ó lè wẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á wẹ̀ láti fi gbàládà rẹ̀. ìlà kùmùlọ̀ kẹ́ wà á tún fi sísá kúnlẹ̀ tó ẹjẹ bá. ọlọ́ọ̀bá lọ́rẹ̀ mi ló dada sá na ìbéèrè mi pé pín méjì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé um, ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún um, mùsùlùmí a tún máa ń rí i tó jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ wà lójú pọ̀nà pé wọ́n wá mímọ́ ẹ̀sìn ni ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń bá lọ sí Saudiya òun ni pé ó máa ń ní age range fún scholarship so àdèmá ń rí àwọn tó jẹ́ pé àwọn àfa àwọn ilé náà ti fẹ́ di àfa bọ̀ wọ́n máa ń gbé wọ́n máa ń jẹ́ ìran pé káwọn náà lọ́bẹ̀ lọ́kẹ́kọ̀ọ́ wọ́n máa wá dín ọjọ́ orí kù ǹjẹ́ ṣé nǹkan kan wà tá a lè fi sọ́kú lẹ́tọ̀ọ́. rárá kí àwọn dínkù kí àwọn dínkù èkejì ni pé um, forex ǹjẹ́ ó lẹ́tọ̀. kí ni forex. bẹ́ẹ̀ni. ó depend ṣé tí ó ra dọ́là tọrọpọ̀ fẹ́ travel àbí ètò wọn máa ń ta lórí ara ah. ara ìyẹn bí game bí tẹ́tẹ́ nìyẹn. Eh. Eh. àwọn afa kan àjàzà rẹ̀ àwọn kan ló lẹ́tọ̀ọ́ bọ̀dé tí wọ́n fi wò wọ́n fi àwọn conditions kù. ọba adéda bá wa lé yín kú lórí orí sa. ọba adéda bá wa lé yín kú lórí orí. àmì àtẹ̀yìn náà. ẹ jọ mo. mọ̀sẹ̀lẹ́dẹ̀ wa lẹ́ ń sọ ni. mọ̀sẹ̀lẹ́dẹ̀ wa lẹ́ sọ ni. mo fẹ́ bèrè ni pé ṣé ìgbàláyé wà fáwọn obìnrin láti jẹ́ kí wọ́n máa wa mọ́tò láti wa mọ́tò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bọ̀dí ó tẹ̀lé àwọn òfin tó yẹ kó tẹ̀lé. ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé yóò rìn jìnnà díẹ̀ ni tí maharamu rẹ̀ wà pẹ̀lú ẹ̀. ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ ẹni tó ń lo nìkan. bẹ́ẹ̀. tí bá a ṣe mọ̀ nísàlẹ̀ ẹ̀rọ wa ń bí. bẹ́ẹ̀. tí ó ń wa mọ́tò lọ the first thing táwọn ọlọ́pàá máa kọ́ béèrè ni driving ẹ̀ eh, sorry. Eh, bẹ́ẹ̀ni. tí wọ́n bá tẹ̀sí lọ́wọ́ ẹ̀. wọ́n fẹ́ tó bá gba driving license lórí ẹ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́pàá wa máa ń pè òṣà àwọn kankan bíi ìdíkẹ́ wọn fẹ́ẹ́ pé àwọn ò rárá wọn ò ní ṣe bẹ́ẹ̀. ẹ tàwọn ṣe. ó ti ó ti wà established name. ìgbésẹ̀ mi lọ́bẹ̀ ni pé tó bá azùn ìpò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. nà tí obìnrin yẹn bá wá ṣojú. rárá ìbàdájọ́ máa jẹ́ fóbìnrin ni àbí. kọ́ sọ fún yín pé kó lọ pe obìnrin ẹgbẹ́ rẹ̀ wá kó wá rójò. bẹ́ẹ̀ ni mo mọ̀ bẹ́ẹ̀ nǹkan máa ń ṣẹlẹ̀ níbi pé oníṣẹ́ inú àwọn ọlọ́pàá yẹn láti jẹ. kọ́ la wá wá. wọ́n á dẹ̀ fẹ́ sọ ọ́ di pé dandan àwọn ọdẹ́gbẹ̀rẹ̀ ọdún jẹ. rárá wọn ti sọ bẹ́ẹ̀ ọ sọ bẹ́ẹ̀ ọkàn ọkàn fantasize yẹn ni kò lè ṣẹlẹ̀ in real life in fact ẹ bá ti rí. yóò ṣẹlẹ̀ no láti gbé mi ti gbọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí èmi ò tí ì rí. so wọ́n ní wọ́n pé náà wọ́n sọ because ó ṣẹlẹ̀ sí àwo tèmi bó ṣe dáàbò gan ní yàwọn lẹ́nu wípé bóòlù obìnrin ṣe ó ṣe lè drive báyìí ìgbà tí wọn ò tiẹ̀ wulẹ̀ béèrè wọn ní particulars ni wọ́n béèrè nígbà ọ̀yà ọ̀kan nínú wọn náà ló ń sọ pé irú aláwọ̀ ló fẹ́ fà fúnra ara rẹ̀ mélòó wọn ní mélòó wọn ló ń jáde síta jẹ́ kó máa lọ ó dàríyànjiyàn láàrin ara wọn wàlúmọ́hìm káwọn ọmọ ìyàwó alóbìnrin tí wọ́n bá ń dá ẹ̀gbọ́n mọ́ ìṣọ̀pọ̀lọpọ̀ àkáàfù káwọn ìṣọ̀pọ̀lọpọ̀ àkáàfù. nínú rẹ̀ ni aláwọ̀ iná ní jẹ́ alúkàfí náà rí wọ́n ní ọdún bíkà mí ṣòro rí because ẹ̀tọ́ wọn ni pé kí n drive tí wọ́n bá lè drive but pẹ̀lú àwọn eh, conditions Now. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam tala wabarakatuh. Jazakumullahu khair. Wa antum jazakumullahu khairan jaza. Ẹẹ masjid kan wà ní ọ̀dọ̀ wa ní Agége ń bẹ̀ yẹ. So ẹẹ àwọn NRC wọ́n demolish ẹ̀ fún wọ́n demolish part of it the female section fún this new control rail construction tí wọ́n ti yẹn. Fún kẹ́ni. Rail construction tí wọ́n ṣẹ̀ ń ṣe àwọn NRC wọ́n demolish part of the mosque so wọ́n fún wọn ní compensation compensation is about two point eight million. million or billion. two point eight million naira so wọ́n ti wá ná part of the money yẹn so wọ́n ní pé owó tó kù ó sì tó kù bíi two million àbí nǹkan dé àràbọ̀ nílẹ̀ wọ́n á decide pé báwo kí làwọn báwọn kí làwọn fẹ́ fi owó yẹn sí so àwọn kó àwọn àgbààgbà jọ nínú mọ́ọ̀tì kankan pé àwọn kan tí ò dá kan mọ́ ní wọ́n ní pé kán lọ fíksì owó yẹn sínú báńkì kán lọ fíksì ẹ̀ kán máa gba ká rọmú fún fún fíksì ẹ̀kọ́. báwo ni wọ́n ṣe come to two point eight million yẹn. Eh, I don't know. But because I'm... the best thing wa been mọ́ṣáláṣí onílẹ̀ ni. Yes. Àbí? Mm. Onílẹ̀ ẹlẹ̀ ni. Kéṣe lókè. Onílẹ̀ ẹlẹ̀ ni. Wọ́n wá wó pààtì kan. Part of the ti section obìnrin. Na. Ni wọ́n wó lẹ́yìn. Ok. Bẹ́ẹ̀ni. Ní ìsìn the wisest thing tí wọ́n bá ṣe ni pé láti consider compensation tàwọn tọkùnrin yẹn ká gbé sókè kọjá pé àwọn obìnrin ó ṣe kí ni wọ́n wà lókè cost tí wọ́n fi ṣe yẹn ló yẹ kó determine compensation àbí ẹ̀yin ló yẹ kó determine compensation so that tí wọ́n bá dẹ̀ gbà kọjá pé kí wọ́n lò judiciously for that purpose but wọ́n kàn fún wọn ní arbitrary compensation àbákàbà ni ó ṣẹlẹ̀ lórí ẹ̀. ibi tí mò ń tiẹ̀ ń lọ nìyẹn sà ibi tí mò ń lọ nìyí sà so àwọn tán sọ pé kán lọ ọ́fíìsì àwọn aláìmọ̀ kan làwọn yẹn ọ̀tá àwọn kan tún sọ pé kán invest owó yẹn ara investment tán fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ ra amárúwá kán gbé fún ìkan lára àwọn brothers kó máa lò kó máa dá owó padà sí mọ́ọ̀kì sósì tá a dẹ̀ mọ̀ yìí pé gbogbo nǹkan tó àjọ ọmọ mọ́ọ̀sì wá fún ni yìí ṣe nǹkan tí èèyàn lò fún personal payment so èmi sọ fún ọ yìí pé irú nǹkan tẹ́ fẹ́ ṣe yìí ooo. tó bá jẹ́ pé wọ́n invest ẹ̀ wọ́n lè jẹ́ sí Ajayi àbí Lotus àwọn tí wọ́n share the same Islamic principle pẹ̀lú wa tó jẹ́ wípé ó ń tó ń jáde ń bẹ̀ ara wọ́ọ̀kùfù náà ní fún masjid pàápàá jùlọ with respect to women torí section wọn ni ntí tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí kátẹ́ńṣẹ́ kó wá lórí wọn ju any other person lọ èyí ò wọlé alámìlá abáṣà bíbá but kọ́kàn kan máa tọwọ́ bọ̀ kí wọ́n máa ná anyhow tàbí kí ẹ invest anyhow. wọ́n fẹ́ invest yẹ ẹ wọ́n náà fẹ́ mú lọ cooperative nǹkan kan àwọn yẹn náà tún sọ yẹn náà pé kán fọ lọ. tó bá ń jáde mẹ́bọ̀ náà ṣe fẹ́ lò. well they fly back to the mosque that's according to. investment tí wọ́n bá ṣe tí ò bá ti ní haramu nínú ó wà permissible. eléyìí tó concern èmi ni pé ti eléyìí onímàrúwá yẹn tán fẹ́ gbé fún yàn tó ń tọ́ máa máa pa ó tó tún máa máa mú so the person is ó ń bẹ ó ń benefit indirectly ah, from. kò sí investment wọn ṣe tí ò ní benefit àwọn kan. so sẹ́yìn ẹ̀ sọ wà sẹ́yìn ẹ̀ wà òkè àbí òwà. nígbà tí èsì pé direct benefit ni wọ́n kàn jẹ́ pé wọn ò lè ṣe nǹkan yẹn kẹ́lòmíràn mọ́ benefit bẹ́ẹ̀. See, what I'm saying is that tọ́ba ra márùwá fún yàn sí. issue works. ó máa lówó tí ó máa mú wọ́n sọ pé ok owó báyìí iye báyìí ni ó máa mú wá lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí eh, lóṣù. wọ́n gbà sí. bọ̀tò yẹn ló máa benefit wọ́n gbà síṣẹ́ ni. the person will be benefiting from that money. wọ́n gbà síṣẹ́ ni yóò wọ́n dẹ̀ yóò wọ́n sanwó iṣẹ́ rẹ̀ bí nísìn ẹni tẹ́ ẹni kọ́ wa máa gbá mọ́ṣáláṣí ẹnikẹ́ni tó bá ní kọ́ wa máa tún mọ́sídìdì ṣe nípa wípé tí nǹkan bá bàjẹ́ ní mọ́sídìdì bí ẹlẹ́tíríkà kínní bí nǹkan kan báwọn ẹ ṣàfùn lówó tẹ́ bá fún lówó ó ti benefit náà ibi tẹ́ ẹ ti mọ̀ lẹ́sìn mọ́ nílò owó mọ́ṣáláṣí náà lẹ́sìn mọ́ ogun ìkejì ni pé ọ̀rọ̀ ìṣèhádà ìṣèhádà. Hmm. àwọ̀dá. bẹ́ẹ̀ àwọ̀dá. <clears throat> mo kà nínú ìwé tí pòfẹ́sọ̀ mọ̀ṣú bádẹ́rìn tó ṣe about menstruation about women women menstruation so ngbà tó ń sọ̀rọ̀ ìṣèhádà yẹn gẹ́gẹ́ bá a ṣe sọ pé the maximum number of days fóbìnrin fún menses ni fifteen days so wá sọ pé ẹni tó yẹ pé for example tó ń ṣe mẹ́sìsẹ̀ fún bíi three three days tó ti jẹ́ àti mọ̀ pé three days ló ń ṣe ó wá di mọ́ǹtì yìí ó wá lé three days so i mean ó lé ló bíi four or five days so wá stop i mean ó di a particular month instead of three days ó di four five days or five days so wá stop so ó ní pé tó bá di the following month so five days yẹn. Yeah, ló máa fi ṣe the new eh, eh, benchmark fún period eh, instead of the former three days so far the yellow ló máa eh, eh bẹ́ẹ̀ ni ṣe ló máa fi ṣe. Eh, <laughs> tó bá wá tó bá wá bẹ́ẹ̀ torí period lè change ó lè change tó bá wò tó bá wá bẹ́ẹ̀ tí ò bá wá bẹ́ẹ̀ ti tẹ́lẹ̀ yẹn náà lọ́kàn tó bá jẹ́ so ẹni tó bá ń ṣe ìsì àdáǹsìn tó wẹ́ pé after three days ló ń ṣe normally so what number of days ló lè lò kó tó di pé ṣé ó máa máa kà á tí tó máa gbé three fifteen days yẹ kó lè kó wẹ̀ ní àbí báwo ni àbí after three days yẹ náà ni. tí àsìkò period rẹ̀ bá ti tó yóò wẹ̀ yóò máa ṣègbìyànjú láti consult àwọn doctors kí ni situation òun torí tó bá jẹ́ pé fibroid gan ni tó bá tètè mójútó yóò rí yanjú ó dẹ̀ lè jẹ́ pé nínú àwọn veins yẹn ló ti já ibẹ̀rẹ̀ yẹn dẹ̀ delicate a good gynecologist wọ́n á tètè fún ní correct advice tí òfin ní jẹ́ pé yóò la ewu tí ó tún burú jù báyìí lọ fún. dákúnlá. ọ̀hún ti sọ. náà. asalaamualeykum. wa aleykum salaam. ẹ̀sà ìbéèrè mi bíi méjì àbí mẹ́ta ni sà. ó ní bíi méjì àbí mẹ́ta ni ìbéèrè nípa. ọlọ́run fún ànídàáhùn rẹ̀. àmísà àkọ́kọ́ ni ìmáàmù tí ó máa ń kírun ní mọ́sídìdì kan ibi àyè tí wọ́n filẹ̀ fún ìmáàmù tí ó ga sókè fún ìmáàmù yẹn ga so tó bá rùkú tàbí tó bá ṣubú tó máa ń forí kan ògiri tó wà níwájú wọn tó máa ń dẹ̀gbẹ́ sí apá àlàáfíà so mo wá fẹ́ bèrè pé ṣé dídẹ̀gbẹ́ yẹn ṣé ó bá mu torí ó ti dá ìfàǹfàṣẹ́ tó fẹ́ ijọ́ kan wọ̀n sí ilé. ṣé dídẹ̀gbẹ́ tó dẹ̀gbẹ́. bẹ́ẹ̀ ni sà. kò gbé kúrò níbi kíbla àtàkò masana. ibi ìlọ ẹ̀kọ́ fèsì. àbí. ó wá ṣe báyìí. kò kò tún tó rọ̀ níbẹ̀. àti apá ọ̀tún àti apá àlàáfíà ni wọ́n lè dẹ̀gbẹ́ sísan. bẹ́ẹ̀ ok then èkejì sà tí ọmọdé ó bá ń sunkún láti ojú oorun. bẹ́ẹ̀ jẹ́ pé kò tí lè express rẹ̀. bẹ́ẹ̀ kí ni ìkí ọdí ẹgbẹ́ ọmọ àṣẹ fún un. wàkà kúlù wọn lọ wá kúlù ọ̀zọ́bìn falaq kúlù ọ̀zọ́bìn nas àsùpàlára kúlù wọn lọ wá kúlù ọ̀zọ́bìn falaq kúlù ọ̀zọ́bìn nas àsùpàlára wàá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó ti dáa jù ní pé kí wọ́n tó sùn kéèyàn máa ṣe fún wọn sódìé ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ ọmọ tí wọ́n ti wọ́n ti gbọ́n jù wọ́n lè má ti bàlágà bí ọmọ mi àtàwọn ọmọ mi kan tó sùn ká sọ fún wọn pé kí wọ́n ṣàlùwàlà sódìé tí wọ́n bá lè ka àwọn nǹkan yẹn ká fi kọ́ wọn kí wọ́n kà inṣàlá ìṣẹ̀lẹ̀ kò ní ṣe sẹ́ẹ̀sì. ẹlẹ́ẹ̀kẹta sáà ó ní lórí ẹbí ẹbí ẹbí bẹ́ẹ̀ ni sà ẹbí tó jẹ́ bí extended family tó wá pèèyàn sí òwò òkú òwò òwò òwò business ń pè à business kan báyìí kankan yẹn wá bá dòwò yẹn pọ̀ ó mú yẹn lọ síbẹ̀ lóòótọ́ kankan bọ́ kò wá ṣáà ó wá ti di pé èèyàn ò gbọ́n kankan mọ́ bọ́ máa ẹgbẹ́ gbogbo àti ẹ̀ máa ti wá pè é pé bó ni ẹ̀gbọ́n kankan kó máa ṣáà máa di àtàmọ́ àtàmọ́ nǹkankan ṣé irú ẹbí báyìí yọ lè ké gbàjarè fọwọ́ ẹbí tó kù àbí kéèyàn ṣe máa bò mọ́lẹ̀ fún gbàjẹ́. ètò bá ti máa mú dáadáa wá àwọn tó bá lè gbọ́rọ̀ sí lẹ́nu kéèyàn fi lọ̀ wọ́n kí wọ́n pè jókòó. jẹ̀sáfúrẹ́ ọ̀fà nǹkan kan ti lè ṣẹlẹ̀ kó máa sá torí pé kò fẹ́ wọ́n gbọ́dọ̀ find out sókòó yẹn àbí owó wọgbó ọ̀kan ní méjèèjì ló lè ṣẹlẹ̀. sọfẹ sọfẹ bí kí wọn pè káfí máa kí ló ṣẹlẹ̀ gángan. jazakumullahu khairan. wọ́n ti fura. wọ́n ti fura. wọ́n ti jẹ́ ká rí pẹ̀lú ìdáadáa sí i. naam nígbà tí nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ ní ẹ̀kan ṣe. lórí ìhàn. lórí ọ̀rọ̀ nifas. lórí ọ̀rọ̀ nifas. naam ẹ sọ wípé ó lè wọ ẹ̀jẹ̀ ẹ̀ the maximum nifas is forty days. forty days. Na. tó bá ti kún ju forty days lọ ó ti di kówó ẹ̀kọ́ máa kí mu ó wá lè mọ́tò bẹ́ẹ̀ tọ́lá àwọn èèyàn wà tọ́ yẹ pé tí wọ́n bá ti já ọmọ ẹlẹ́ báyìí wọn ò ní rí nǹkan kan mọ́ ẹ̀jẹ̀ tó bá wà náà ni wọ́n ó pin sí wọ́n bẹ̀rẹ̀ sí kírun lẹ́yìn tí wọ́n bá ti dá yẹn náà. ilà ò sí bẹ́ẹ̀ ìdí tí wọn ò fi lè kírun lẹ̀ jẹ́ kó dẹ́ sí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته